صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم ترى آه، فتح المجيد شرح كتاب التوحيد نبتي أكالوني هنا حديث عبد الله بن عمري بن عاسي رضي الله عنهما كمية النبي صلى الله عليه وسلم أصفين لا يؤمن أحدكم حتى يكون هواء تبعا لما جئت به بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يكون أراه طبعا لما جئت به قال النووي رحمه الله حديث صحيح وويناه في كتاب الحجة بإسناد صحيح قوله لا يؤمن أحدكم أي لا يقول من آية كمال الإيمان الواجب الذي وعد الله أهله عليه بدخول الجنة والنجاة من النار وقد يكون في درجة آل الإساءة والمعاصي من آل الإسلام قوله حتى يكون هواه تبعا لما جئت به الهوى الهوى بالقصر أي ما تهواه ما تهوى وتحبه نفسه وتميل إليه فإن كان الذي تحبه وتميل إليه نفسه ويعمل به تابعا لما جاء به رسول الله صلى الله عليه وسلم لا يخرج عنه إلى ما يخالفه فهذه صفة فهذه صفة آل الإيمان المطلق إن كان باختلاف ذلك أو في بعض أحواله وأقومها تفى عنه من الإيمان كمال كماله الواجب كما في حديث أبي هريرة لا لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق حين يسرق وهو مؤمن يعني أنه بالمعصية ينتفي ينتفع عنه كمال الإيمان الواجب وينزل عنهم في درجة الإسلام وينقص إيمانه فلا يطلق عليه إيمان إلا إلا بقيد المعصية أو الفسوق ويقال مؤمن عاصي أو يقال مؤمن بإيمانه فاسق بمعصيته ويكون معه مطلق الإيمان الذي مطلق الإيمان الذي لا يسير إسلامه إلا به كما قال تعالى وتحرير رقبة مؤمنة والأدلة على ما عليه السلف والعديدة على ما عليه سلف الأئمة وأئمتها أن الإيمان قول وعمل ونية يزيد بالطاعة وينقص بالمعصية. أصبر. نعم báwo tí a wà òun náà انت شيخ الاسلام محمد بن عبد الوهاب عليه رحمه الله wọ́n fi ń kọ́ ní ẹ̀kọ́ pípé ara ọ̀nà tí èèyàn máa fi ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba òun náà ni níbi ìṣe ìdájọ́ ìlò nǹkan míì láti máa fi dájọ́ ṣé o ti fi rinlẹ̀ pé eléyìí náà ara ẹ̀tọ́ ọlọ́run ọba tí ẹ pé fún nǹkan léèrè ní abíṣàlàyé pé gbogbo àwọn ọ̀nà ìgbà ṣe òṣèlú àbí ìṣe ìdájọ́ ní ilé ẹjọ́ tó bá ti yàtọ̀ sí sí ọlọ́run ọba fìránṣẹ́ fún ànábì sallallahu alaihi wasallam nínú Al-Qur'an àti nínú hadith rẹ̀ irú àwọn ìdájọ́ yẹn yóò máa jẹ́ ìdájọ́ pàgọ́ọ̀tì ìdájọ́ ọ̀gbù ti ní pé òòsà náà lọ́wọ́ bá pe òwúrọ̀ àwọn nǹkan báyìí tó àlàyé lórí ọ̀rọ̀ tí ṣéèkì ń bá lọ òun náà ni wọ́n tó wá mú hadith Ànábì sallallahu alaihi wasallam wá Abdullahi ibn Amr òun ni ọgbà hadith yẹn wá òun ni anna Rasulullahi sallallahu alaihi wasallam qala lánàbí sọ pé la yu'minu ahadukum ànábì ní ẹnìkankan nù yín kò lè ní ìgbàgbọ́ hatta yakunu hawa'u aw hatta yakuna hawa'u taba'an lima ji'tu bihi àfikọ́ jẹ́ pé gbogbo tí ń jẹ́ ìfẹ́ inú rẹ̀ kó mọ bí tẹ̀lé ti anabi sallallahu alaihi wasallam kó jẹ́ kí gbogbo nǹkan tí bá ń wù tó bá ń fẹ́

obìnrin lòun àmọ́ òun nífẹ̀ẹ́ sí kóun máa lo pẹ̀fíìmù tó pé òun láìpẹ́ rẹ̀ gan ẹ rí i pé pẹ̀fíìmù lílo ó ti di ìfẹ́ nù tiẹ̀ tó anabi sallallahu alaihi wasallam òun ti ṣàlàyé fún wa pé obìnrin kò gbọdọ̀ máa lo pẹ̀fíìmù bóyá kó lò láti máa kó wá lò tó kó wá jáde tòmọ́ à ń ṣàlàyé fún obìnrin náà pé pẹ̀fíìmù lílò fún obìnrin tó bá ti mọ̀ pé òun ò ní jáde ní o bóyá ọmọ pé gbogbo látòní throughout látàárọ̀ dalẹ́ òun ò ní jáde yóò wà nínú ilé rẹ̀ kòkòtò tó burú nípa kó lo pẹ̀fíìmù àmọ́ tó bẹ́ẹ̀ lo lo pẹ̀fíìmù yẹn tó wá gbé jáde ìwé nìyẹn ó ti tako òbí ẹ̀sìn ọlọ́wọ́n bá bí tí mo fẹ́ lò mẹ́ ni pé ẹ̀mí ẹni yẹn gangan arábìnrin ó fẹ́ràn pẹ̀fíìmù lílò tòrú obìnrin wá ní bàtú ti gbọ́ tí ó bá jẹ́ tí ó tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam yóò wá pa pẹ̀fíìmù yẹn tì nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ọ̀fẹ́ bí yẹn ṣe máa ń rí eléyìí tí yẹn fi máa ń jẹ́ mùsùlùmí gidi bí ó ṣe máa tọ́ra yẹn ṣe nìyẹn ní gbogbo ìgbà tí yẹn bá ti ń kọ́kọ́ ní ìkàbá yẹn ọ̀dà ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi yóò máa fi in tó fẹ́ yẹn yóò máa jù kalẹ̀ tó bá ti jẹ́ pọ́ tako ti anabi sallallahu alaihi wasallam ọ̀nà tí àwọn fi ń jẹ́ mùsùlùmí náà nù. ìròyìn yóò náà ni yóò máa jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlẹ́mí lè máa ní ẹ ah, ó sì ṣe kíní kan rí o ó sì ṣe kíní kan rí o rí pàdé ọba ti ṣe máa tán náà nù ọlọ́wọ́ bá ní ata ibùmínà zambi kàmáàlá zambalahu ẹ̀tọ́ bá ti túbá níbi nǹkan kan tó ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wá wò pé àti Islam ọ̀fẹ́ nǹkan yìí

ẹlòmíì irun ti ẹ̀kú sírun tó ga lọ́kùnrin yóò ga sọ̀sọ̀rọ̀ báyìí tó ti kọ̀ síwájú bí ó sùkà báyìí tí ó fẹ́ràn rẹ̀ yóò sì rò kó fìtì òun so àmọ́ wà tó wá lé pé anẹ́mọ̀ ah, ọmọ ìlọ́nà anẹ́mọ̀ ní kí ní yọ̀ dá so èyàn wá ṣe kí ni èyàn wá fi ìfẹ́ lọ́yàn yóò fi tẹ̀lé tí anẹ́bí sallallahu alaihi wasallam bá wí lọ́la anẹ́bí ń kọ́ níbí ẹ̀rí pé báàbù tàwa gan onáà ní báàbù lílo òfin ọlọ́wọ́ ọba láti fi ṣèdájọ́ ìyẹn ni pé tó bá ṣe pọ́nmi ni ẹ bá ti wà lórí nǹkan kan tó yẹ kó tako ti òfin ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi yóò rọra pa àwọn nǹkan yẹn tì yóò wà fi tẹ̀lé ti Ànábì. Al-Imam An-Nawawi alayhi wọ́n ní hadha hadithun sahih wọ́n ní àdéhùn yìí àdéhùn lálàáfíà ni ترويناه في كتاب الحجة بإسناد صحيح لأنه ترى تنجي الحجة نني tíra yìí ti wo náà ni wọ́n ti gba náà ti yọ hadith yìí jáde àmọ́ bí sanadin sahih ìsinadin rẹ̀ sì ní àlàáfíà. الشيخ حسن علي الشيخ ولا هذا الحديث رواه الشيخ أبو الفتح نصر بن إبراهيم المقدسي الشافعي في كتاب الحجة على تارك الحجة على تارك الحجة يعني كأنه ترى تيوتي با رأي جادي يعني كتير حديثي تجادي أنا علي الشيخ عبد الفتحي نصر بن إبراهيم المقدس الشافعي أنواع محدثي بإسناد صحيح سند لسني على في عينك بيتشين ناريشن كما قاله المصنف رحمه الله أنا يجابي إمام محمد بن عبد الوهاب ما يسمعنا لوري وني حديث يلا لا فيها ورواء الطبراني وأبو بكر bin Asim àwọn tó gbà àdìsí yẹn jáde nù bákan náà wal Hafiz Abu Nu'aym bil arba'in àwọn náà tó gbà àdìsí yẹn wọn nùtírà al arba'in tí wọ́n ṣe alladhi sharata laha an takuna min sahih al akhbar tó ṣe pé ó sì fi májẹ̀mú sí pé tíra àwọn àrùbáhùn tó gbogbo àdéhìsì tó wà ń bẹ àdéhìsì tó lálàáfíà ni Abu Nu'aym kẹ́bẹ̀ náà ni ṣẹ́mà pé Imamu An-Nawawi àwọn náà ní al-arba'un bẹ́ẹ̀ náà ni Abu Nu'aym yìí náà ní al-arba'un so wọ́n sì dámọ́jẹ́ mi pé tíra al-arba'un yìí gbogbo àwọn hadith tó wà ń bẹ́ẹ̀ hadith lálàáfíà ni sheikh wa ni wa sha'iduhu fil Qur'an qawluhu ta'ala wọ́n ní ọ̀rọ̀ tá a lè fi gbé hadith sí lẹ́ṣẹ̀ tábàwọn al-Qur'an ẹ̀rí tó wà fún un ọlọ́run bá ní la yu'minu hatta yuhakkimuka fima shajara bainahum yẹn nípa àwọn èèyàn wọn lè ti jẹ́ olùgbàgbọ́ o àfi kó jẹ́ pé anabi sallallahu alaihi wasallam oní ọmọ jẹ́ olùdájọ́ èdè kan tó bá ń fà láàrin ara wọn sábà ti ń fa ọ̀rọ̀ pé eléyìí dá eléyìí ní eléyìí ló mu eléyìí ní ò mu ẹ padà sílẹ̀ ọ̀rọ̀ al-Qur'an kẹ padà sílẹ̀ àdìsàn anabi sallallahu سبكنا الله سبحانه وتعالى وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أن يكون له الخيرة من أمره olúwa ní kọ̀lẹ́tọ̀ fún mòmìnir lọ́kùnrin kọ̀lẹ́tọ̀ fún mòmìnir lóbìnrin kọjá pé táwọn bá gbọ́ pé ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam sọ rèé táwọn tó máa ní àwọn ní àwíjàre kan àwọn tó ní nǹkan kan tó yàtọ̀ sí ìtànàbí wí níbi ọ̀rọ̀ ìdájọ́ náà bákan náà tó ní wáyé dáadáa fa in lam yastajibu lak olúwa ní tí wọ́n bá ti dáwọ̀ ànábì sallallahu alaihi wasallam lóhùn níbi nǹkan tó ń pa àwọn èèyàn sí fa'lam annama yattabi'una ahwa'ahum kò tẹ̀lé sòun ni pé ìlànà tí ànábì wọ́n máa tẹ̀lé káàkiri qawluhu la yu'minu ahadukum wọ́n ní gbólóhùn tá nàbí sọ pé ẹnìkọ̀ọ̀kan yìí ò lè tí jẹ́ olùgbàgbọ́ ay la yakunu min ahli kamalil imanil wajib yẹn ni pé nìyẹn ìmánì rẹ̀ ò lè tí ì pé ní pípé yányá débi tó yẹ kó dé alladhi wa'ada ahlahu alayhi bidukhulil jannati ipò òun ni ó sì sábà bí tí yóò fi wọ́ná tí yóò fi wà àlìjánà tí yóò fi là níbi iná wa qad yakunu fi darajati ahli al-isaa wal ma'asi min ahli al-islam ẹni pé ó ṣe sí kọjá kéèyàn wà ní ipò ẹni tí ń ṣàìdá ẹni tí ń ṣe lọ́hùn nínú àwọn tí wọ́n ń jẹ́ mùsùlùmí وقوله حتى يكون أواء تبعا لما جئت به àfikó jẹ́ pé ní téèyàn bá ń fẹ́ ìfẹ́ ẹnu yàn kó máa ṣe dédé tànàbí sallallahu alaihi wasallam kí wọ́n fi tẹ̀lé ànábì ìgbà yẹn ni ìmánì yẹn ó tó pé Sheikh Hasan ni wá ní alhawa nǹkan tó ń pè ni yẹn ni pé eh, ni alhawa أي مات هواء وتحبه نفسه وتميل إليه oni kata mi yan ba ń fẹ́ ibi tẹ́ mi yan bá sẹ́rí lọ ọ̀nà ń pè ní fẹ́nu wàyín kánà làrí tó ṣubùhù tó bá ṣe pé nǹkan tó ń fẹ́ yẹn wàtẹ̀mílù yan sẹ́rí lọ síbẹ̀ wàyá ẹ̀mẹ́lú bíi ń yan ń ṣe تابعا لما جاء به رسول الله صلى الله عليه وسلم تقول كتا نبي في نلمي ينشي لا يخرج عنه إلى ما يخالفه أن يوني جاد يقوم به قالوا لما شيتي أتقوا نبي نكاشي ولن تبالي باي فهذه صفة أهل الإيمان المطلق مؤمنين بدونه أنتم نمانين تكي in tí ọba sá wù ànábì náà ni ma ń wù náà n tó bá wù ẹ̀sìn ni ma ń wù irú ẹni yẹn ni mò mí ní kúrò àti máa ń ṣe kíní kan lọ́wọ́ bá sọ pé ẹ̀sìn ni a ṣe báyìí kò ní má gidi pé ní ṣe bẹ́ẹ̀ ètò ń wúlò wọ́n fi ṣe ẹni tó bá ti ṣe pé bí ìṣesí rẹ̀ ṣe rí nù ẹ wá wo ṣẹlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ pọ̀ bọ́ ṣe rí nù láwùjọ yìí o bọ́ ṣe rí nù o ẹ láwọn òun náà bá tàwọn èèyàn jẹ́ àwọn owó ni àwọn àfà àwọn èèyàn fẹ́ sí ẹ̀sìn ọlọ́run àmọ́ àwọn àfà ni wọn ò júwe tí ń jẹ́ ẹ̀sìn gẹ́gẹ́ báwọn èèyàn wọ́n ti wá rí pé irọ́ yìí wọ́n ti rí póhùn lẹ̀sìn wọ́n rí póhùn lẹ̀sìn tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni ẹ máa wo àwọn èèyàn bó ṣe máa tú lọ síbi nǹkan tó bá pè ní bídá àfáwọn èèyàn tí ó pẹ́ sí rẹ́ lómi pé áá ah, ah, ló sì múra sí kí níyẹn kankankankankankan tó múra sí kìí ṣe múra díẹ̀díẹ̀ o tó tó jẹ́ pé ẹ̀mí rẹ̀ ní pé òun sáfẹ́ sẹ́sì náà ni tẹ́ bá ń bẹ́ lómi sọ̀rọ̀ ẹ ní kíní ò tún dáa ẹ níjọ́ ni ń bẹ́ nìkan sọ̀rọ̀ ó ní ẹ tún dáa èmi ọtí ni mo mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi kọ̀ríbù ti lọ yìí ni ti mu ti máa so ẹ̀dá kò kílẹ̀ ọ̀bẹ̀ wí kílẹ̀ ọ̀bẹ̀ wí mọ́kàndákẹ́ ni mo ní sí Islam ẹ mú ní ẹ padà ẹ wo bí ogún ọdún sẹ́yìn mo ní mo ní kọ̀rí ìwúwa ń gbà wọn ṣé àwọn èèyàn wọn ṣàìmú tí ń gbà wọn tí kan ní à ah, èèmú tí mọ́ pé mo bọ́ wà sí kan èèmú tí mọ́ nígbà jẹ́ pé kọ̀rí ìbùdó wájú sábà bí mọ́mù tí rẹ̀ máa lọ wájú pé kọ̀rí ìbùdó wájú òdòdó láéláé náà nù wọ́n á bí mo fi máa ń bí ẹnìyàn mo ní sẹ́yìn náà máa ń lọ bí àìsàn òru ẹ máa ń kó ní ọkọ yín mo ní àmì èkó mi yíwọ̀n o mo ní èmi lọ yíwọ̀n mo ní àá mo ní sí ìwọ́n wáda kí ọmọ kó ní ọkọ rẹ̀ lóru ó ní ẹ yíwọ̀n ẹ yíwọ̀n náà náà lè sọ pé kíní tọkọ rẹ bá ti yọ̀ǹda mo àà ẹ dá mi lóhùn àní tó bá dáa ó yẹ kí ọkọ tí yín ló lè yọ̀ǹda fún yín kẹ́ ẹ lọ náà so òun ni pé àwọn èèyàn àwọn àfáà yẹn ni wọ́n ṣe kíṣà fáwọn èèyàn àwọn ní òjé káwọn èèyàn ó mọ̀ òdodo àwọn òjé káwọn èèyàn ó ní ẹ̀sìn kí wọ́n sí ẹ̀sìn tó yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n àwọn nǹkan yẹn náà ni wọ́n ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n ní ẹni tó bá rí báyẹn tó yẹ pé ẹ̀sìn ló fẹ́ sìn torí tó bá ti ń gbọ́ pàdánù ní àṣẹ báyìí yóò sì múra sí ọmọ sí ẹ̀dá ọkùnrin tí ó mọ gba owó lọ́wọ́ àwọn èèyàn owó sẹ́ àrùpó owó ohun tó rọrùn ni àwọn ó sì ma torí ẹ̀sìn ó sì mọ ná owó wọ́n torí ẹ̀sìn wọ́n mú owó owó agún wọn ó sì mọ lọlẹ̀ ńnà lórúkọ kíni lórúkọ ẹ̀sìn òun ó sì mọ gbáǹtì ẹ̀ wọ́n mọ̀ bí sára nílé so lẹ́fì mọ̀ páwọn èèyàn wọ́n fẹ́ àwọn àfáà ni wọ́n fún àwọn èèyàn torí wọn ò júwe tí ń jẹ́ ẹ̀sìn ọlọ́wọ́n bá sọ̀rọ̀ bó ṣe lè kó rí àwọn èèyàn náà tó wá máa ń lágídí bá tó bá ti rí páwọn èèyàn ń ṣàlàyé fún ọ ó yẹ kí wọn náà wá dẹ̀rẹ̀ akáyì pé kí ló dé tí wọn máa tako wọn náà máa ronú sí àwọn gẹ́gẹ́ kan pé ta lẹ rí rí tó sọ rí láyé ipò ẹ má lọ yídí ẹ má lọ lè kírun ọdún ọdún àwẹ̀ abọ́dún léyá ta lọ sọ rí ẹ̀ẹ́dí ẹ̀ lè gbọ́ rí torí ká tẹ̀ fìtì rẹ wákàtí márùn-ún náà tó tálẹ́ gbọ́ rí pé ó ní ẹ má lọ yídì máa tẹ́ ìgbẹ́ lọ lè kírun ọdún ẹ má lọ kí ẹ ti tinú àwẹ̀ àbí tinú léyà ǹjẹ́ ẹ lè gbọ́ kò sí ẹni tí ó sọ so ẹ wá rẹ́ nìkan tí wọ́n sọ fún mi kílẹ̀ ń wá lọ yídì ní ọjọ́ lásán tí ẹ bá ṣe jọ ọdún sókè wá ní à ẹ tún ní kílẹ̀ ọmọ sẹ́sìn má ẹni tí ọ̀sọ́ wọn wípé ọmọ dé yídì níjọ ọdún wọ́n sọ fún ọ pé àní ẹgbẹ́ lọ yídì lọ lè ṣàdúrà níjọ dùkúrú yàrá rẹ̀ ṣàdúrà lọ́jọ́ lásán jùkúrú yàrá rẹ̀ mọ̀ bẹ lọ́rùn so wọ́n yẹ kí n wá dẹ̀lá ká ìyẹn kalẹ̀ pé ah, ẹjí ká wo ọ̀rọ̀ yìí o ẹ máa wà bùsí táwọn èèyàn ṣe fáwọn èèyàn kébìlẹ̀ mọ̀ páwọn afá gẹ́gẹ́ làdánwò ń lọ sí ibi royal fm ní ọ̀sán yìí mo wá sí mo túnú rédíò ni wọ́n gbọ́ station kan wọ́n á gbé afá kan wá afá yẹn ń ṣàlàyé nípa ìrun kíkí mo rò nìkan wá béèrè pé tán bá kírun tọ́bá ní wọ́n sì kọ́ mọ̀ tọ́bá ní la ilaha illallah máa ní wáàdà tí ogun yẹn wà ní wáàdà ó la ilaha illallah wáàdà ó la sharika lahu ẹni wá bí pé dákùn sí kí ní yẹn sódà ẹni tó gbé wá láàfà gangan wọ́n ní á kí ní yóò sí nínú ìntánẹ́ẹ̀tì ọ̀dá sí sírùn wá bàjẹ́ ni sírùn bàjẹ́ ni ìsìngbáwájú ìsìngbẹ̀yìn wọ́n ló sọ pé ìmáàmù ló gbé wá bí kó wá sàlàyé ìrun fáwọn èèyàn so irú àwọn nǹkan yẹn yóò fi mọ̀ pé àwọn èèyàn àbòsí náà lè gbẹ́tẹ́ gbádùn so ọlọ́ndọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó pé ẹ̀mí rẹ̀ ẹ̀mí kó gbòdodo ni kó lòdodo kó tẹ̀ ni àmọ́ àwọn àfáà yìí àwọn ni àdánwò tọ̀ wọ́n ní wa hadhihi sifatu alẹ́ ìmáni al-mutlaq ẹni tó nígbàgbọ́ nù tó kí gbogbo ṣẹ̀mí ayé ẹ̀ kílà nẹ́bí wí ni wàláhì bó ṣe kárí nù tàbí ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam kí wọ́n jẹ onífẹ̀ẹ́nu kí wọ́n jẹ onífẹ̀ẹ́nu kí wọ́n jẹ́ tó sì pé ní mọ́ rẹ́dí láti ṣe súnà nẹ́bí lódìdí má jẹ́ káfà kankan má jẹ́ kẹ́nìkankan má jẹ́ kẹ́nìkankan àfà kankan ẹkùn kíníkà lọ dr kíníkà lọ́mọ̀ sọ pé kílọ́kàn kílọ́kàn pẹ̀lú dr kíníkà a ní kílà nẹ́bí sọ kílà nẹ́bí wí kí ni ẹ̀sìn wí bọ́rọ̀ ti ẹ lọ so torí tí ẹ bá ti di pé èèyàn ṣe tán láti súnà nẹ́bí sallallahu alaihi wasallam intanẹ́bí bá wí náà ní ọmọ pàtàkì síyàn so kìí ṣe pé ìfẹ́ ẹnu tẹnìkan ní ọmọ wọ́ so kìí ṣe ìfẹ́ ẹnu tẹnìkan ní ọmọ wọ́ in kana bi khilafi dhalik wọ́n tí yẹn bá wá rí tó yàtọ̀ sí báhùn aw fi ba'd ahwalihi àbí níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn apá kan nínú ìṣesí rẹ̀ aw aktharuha àbí ọ̀pọ̀lọpọ̀ ìṣesí rẹ̀ irú ẹni yẹn tó pé kò rí gẹ́gẹ́ bá ti sọ páwọn onímùmìnì máa ń rí òun bóla onímùmìnì máa ń rí òun náà ní kí gbogbo tánà ìbá ti ní kó ṣe ni ó máa tẹ̀lé àmẹ́ tó bá jẹ pé náà yóò takú wọn lé àbí àwọn kẹ́kẹ́ ń bẹ tí fi ń yarí tí ò ní tẹ̀lé wọ́n ní ìntàfà ánìwò min al-imani kamalahu al-wajib ẹni yẹn ká sọ pé ìmánì rẹ̀ pé ó ti jìnà sí rúntọ̀hún ẹni yẹn ìmánì rẹ̀ ká sọ pé ìmánì rẹ̀ pé ó à lè fúru ẹni yẹn wọ́n ní kama fi hadithi abi hurera wọ́n lọ́rọ̀ yẹn bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ abi hurera anabi ni la yazni zani hina yazni wa huwa mu'minun anabi ṣẹlẹ̀ tí bá ń ṣe zina àsìkò tí ń ṣe zina yẹn lọ́wọ́ ẹnìyẹn kìí ṣe mùmíní wala yasriku sariq hina yasriku wa huwa mu'minun anabi nígbà tí ó lè ó lè tẹ́ bá rí ń jalè nígbà tí ń jalè yẹn lọ́wọ́ kìí ṣe mùmíní ya'ani ìtumọ̀ rẹ̀ ni pé annáwó bil ma'síyà yóò ta fa ánìwò kamalu iman alwajib pẹ̀lú ẹ̀ṣẹ̀ tẹ́ni yẹn ń sẹ̀wọ̀n imani ta ni pé á imani tí èèyàn ma fi ń pé ní múmi nínú ìlú ẹniyàn kò sí lára rẹ̀ wàyán zìlọ ánìwò fi darajatil islam wàyán kọsọl iman imanuhu ẹniyàn yóò wá mú fùwá sí yóò rí mú fi yóò kò ní kápẹ́ ní pé mùmínì rè yóò máa jẹ́ pé mùsùlùmí iman ìgbàgbọ́ rẹ̀ ti dínkù fàlà yóò tún lọ́pọ̀ àléyìí iman a lè wá máa fi ìgbàgbọ́ pẹ̀lú ẹni tàbá fẹ́ pè ní mùmínì gan illa bi qaydil ma'siyah a tún máa di ọ̀rọ̀ yẹn pẹ̀lú pé ẹ̀ṣẹ̀ náà wà lára nǹkan tẹ́ nìyẹn ń ṣe sírú ẹnìyẹn wá ní a máa sọ àwọn ni aul fusuk àbí ká ní pòkì ti rọ̀ mọ́rọ̀ rẹ̀ ọ̀yọ̀kọ́lá ní mu'minun asin báàlù súnà sí mawínú wọ́n ni mu'mini ni àmá ẹni tí ń sẹlọ́hun ni bákan àbí ká ní mu'minun bí imani yìí fásikún bí ma'asiyati yìí wọ́n ni ẹni mu'mini lóòtọ́ torí imani wà lára rẹ̀ àmá ni látara pé ń fayakunu ma'ahu mutlaqul iman wọ́n ní imani ó wà lára rẹ̀ alladhi la yasihu islamuhu illa bi iman tó ṣe pé islam ò lè ṣe é ṣe fún yàn àbí kéèyàn ó ní ìgbàgbọ́ òun ẹni pé nìyẹn gbọ́ lọ́n gbọ́ àmọ́ ìgbàgbọ́ yẹn kò débi tó yẹ kó dé kama qala ta'ala ẹgbẹ́ bí ọlọ́run sọ báyìí pé fatahriru raqabatin mu'minatin pẹ́ni tó bá dáràn kó bọ́kùn lẹ́rù ẹrú kan tó jẹ́ mùmìnì yẹn ni pé kìí sí pé ọmọ wá wá mùmìnì tó jẹ́ mùmìnì tó ṣe pé ọ jẹ́ mùmìnì tí kìí ṣe ẹni tí ń sẹlọ́hùn èèyàn bá rí tí ó jẹ́ pé mùmìnì náà ń sá ń jẹ́ àmúná wà ní ìrégbèrègbè lọ́wọ́ irú ẹnìyẹn náà ìyẹn lè tú kalẹ̀ tó bá jẹ́ pé ẹrú ni so wal adillatu ala ma alayhi salaful a'imma tí àwọn àfáà umma àwọn salaf tó wà lórí rẹ̀ wà ìmọ́tù àtàwọn àìmọ́ rẹ̀ àwọn àfáà nínú àlè umma tó ti kọjá wọ́n ni annal iman wọ́n ni iman lọ́dọ̀ àwọn àfáà sunna qawlun èyàn ma wí ọ̀rọ̀ iman jáde lẹ́nu wà amalun èyàn sì ma ṣiṣẹ́ iman wọ́n ni wọ̀yánkúsú bilmaṣíyà ìmánì a máa lékún bí ẹ bá ṣe ń tẹ̀lá ṣe ọlọ́run ìmánì a máa dínkù bí ẹ bá ṣe ń ṣe lọ́run so tẹ́bá rẹni tó ti pé ń ṣe nìsín òun náà mọ̀ pé ah, ẹ̀ṣẹ̀ ní ń ṣẹ̀ yìí kó yá mọ̀ pé ìmánì òun ti ṣe kí ni ìmánì ti ń yoro nù anábì sallallahu alaihi wasallam sọ débi pé ẹlòmíì ó ní ìmánì rẹ̀ bí ó sì máa lékún ìmánì ó máa lékún tẹlòmíì yóò sì tóbi ìmánì yóò tóbi bí àpáta anábìsì ní ìmánì ẹlòmí yóò yòrò yòrò yòrò yòrò yòrò yòrò yòrò débi pé kọ̀wá ní ju ọmọ náà gún lọ mọ́ amọ́tíjọ́ ọmọ náà gún yọ̀rọ̀ tí ma ń rìn lára ẹ̀ báyìí pé bí tí ìmánì ẹlòmí ò yòrò dénú yẹn ni pé ìmánì yẹn ò ní bàjẹ́ tó rẹ́ bọ́ ni wọ́n máa ń sí kíni yọba ìmánì yẹn jẹ́ ni àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn ń sẹ́wọ̀n yóò máa mú ẹmọ́ nìyẹn yóró yóró yóró yóró títí anábìnrin tẹ̀lé mi wà ní ju kínkínní lọ bí ọmọ na gún tòun ti bẹ́ẹ̀ náà bó ṣe máa ní kékeré yẹn náà anábìnrin mùsùlùmí náà ni àtúnpè náà torí ẹmọ́ sẹ́kù sínú ẹ̀mí rẹ̀ tó náà ni pé mùsùlùmí wọ́n gbọ́dọ̀ jìnnà sí ọba ní gbogbo ọ̀nà yóò tó mùsùlùmí gbọdọ̀ wá máa wá wá ọ̀nà pé bò lòun ó ṣe máa lékún sí pẹ̀lú iṣẹ́ rí pẹ̀lú ìwà dáadáa ní gbogbo ìgbà ní gbogbo àsìkò tó bí mùsùlùmí ṣe máa rí lélẹ́yìí so fi tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam tí nǹkan yẹn bá wulẹ̀ nìyí kó wá òkú ṣe tó wú ànábì ní kó sì máa tẹ̀lé níta ànábì wí wọ́n ní min kitabillahi ta'ala wa sunnati rasulihi akthara min an tuhsa wọ́n ní nínú alqur'an nínú súnà ànábì tá a bá wo ọ̀rọ̀ yìí wọ́n ní ẹ̀rí rẹ̀ pọ̀ gan náà ìmánàkùn ẹlẹ́yọdé à ìmánàkùn olúwa ní ọlọ́run bò ní ra ìrun yín láre ẹni pọ́lọ̀ ń pe ìrun ní ìgbàgbọ́ ní àyẹ̀ àyè salatukum ìrun yín tẹ̀ ń kí ila Baitul Maqdis tí àwọn sàhábà kí sí Baitul Maqdis qabla tahwil al-qibla yí ju wọn ó túnmọ̀ sí pé bí ẹ bá ṣe ń lékún níṣẹ́ rẹ ajẹ́pẹ́ nìyẹn ń lékún ní ìgbàgbọ́ ń lékún ní imani nù anábì tó sọ báyìí pé sallallahu alayhi wa sallam lè rọ́bdì lè wọ́bdì Abdul Qais anábì sọ Ànábì wá ní atadruna mal imanu billahi wahda sẹ́mọ̀ kan tí ń jẹ́ nígbàgbọ́ sí Ọlọ́run bá nìkan oṣù Ànábì ní shahadatu an la ilaha illallah òun ni ìjẹ́rìí pé kò sí ẹni tí a gbọ́dọ̀ máa ṣe àfihàn Allah yẹn ni pé al-iman wọ́n tún máa ń pè shahadatu an la ilaha illallah al-hadith wọ́n ní ni ta kàyí wọ́n ni wà ó wà fi ó wà nínú bukhari àti muslim wà súnà àti àwọn tíra súnà nìmí wà dalil wọ́n ní ẹ̀rí ala anna al-iman yazid ipé imani a máa lékún qawluhu ta'ala ọlọ́ni wa yazdadu alladhina amanu imana yẹni pé àwọn tí wọ́n ní ìgbàgbọ́ imani wọn yóò máa lékún bákan náà tó wáyé pé fa amma alladhina amanu fazadati um imanan kẹrí àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo imani wọn a máa lékún wọ́n ní khilafan ọ̀rọ̀ yìí tako liman qal àwọn tí wọ́n sọ pé innal iman wọ́n ní ìgbàgbọ́ wal qawl wọ́n náà ní kí wọ́n wí lásán wa hum al-murji'a àwọn murji'a wọ́n ní tó bá ti wí la wọ́n ní mọ̀mí tẹ́wá ní ṣẹbọ́ ní síbí ń wí la ilaha illallah síbí ń wí àá wọ́n láyé ṣe wá pọ̀ báyìí àwọn tó ń pe la ilaha illallah lẹ́nu tí wọ́n ń sọ fún pé yẹn ń pe ẹlòmí ìyàtọ̀ sọ́lọ́run ń pe ṣéwù ó pe la ilaha illallah lẹ́nu lóòótọ́ ó lò lè ṣe ọgọ́rùn-ún kó tó dé kó lórí ìjòkó àbí jù bẹ́ẹ̀ lọ àmọ́ ń la ilaha illallah Abdul Qadir ṣéwù kí ni túmọ̀ yóò ń wí láìláì láwọn tó sí láìláì láwọn àdú sí ó dúó so náà ni pé àwọn múrújí ànámọ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyẹn àwọn ni wọ́n ní tó bá ti wí láìláì láwọn ti tán wà mọ́ ń kọ́l ẹni tó bá ń sọ pé annal iman tó bá ní ìnígbàgbọ́ ó wà tasdik òun ni kí wọn kàn gbà lódodo lásán tó bá ti mọ̀ nínú ẹ̀mí rẹ̀ kàlà àṣà ìrọ̀ gẹ́gẹ́ bí àwọn àṣà ìrọ̀ ni wọ́n máa ń sọ yìí wọ́n ní tí ń jẹ́ iman at-tasdiq ìgbàlódodo ni wọ́n sì dá dúró báwọn àwọn ò ní dárúkọ pé iṣẹ́ wà níbẹ̀ pé iṣẹ́ ó wà nínú iman wa min al-ma'lum aqlan sheikh abdulrahman al-sheikh wọ́n nínú tá a mọ̀ nínú làákàyè wa àti nínú òfin ẹ̀sìn wọ́n ní anna niyyata al-haqqi tasdiq ní àníyàn òdodo ìgbà nǹkan lódodo náà ní ń jẹ́ bẹ́ẹ̀ wàlà amalu bihi kí o tó wá máa ṣe nǹkan tí yàn nígbàgbọ́ sí òun tí yàn dà lánìyàn òun tafsidik ìgbàlódùn náà ni wa qawlu al-haqq kí o tó ń sọ òdodo jáde lẹ́nu tafsidik ìgbàlódùn náà ni walaysa min ahlil bid'ah ma yunafi qawlu ahlis sunnah wọ́n ní kò sí pẹ̀lú àwọn oníbìdí àwọn ọ̀lẹ́rì kankan tí wọ́n lè fi takò gbólóhùn ahlis sunnah wal wàlélá ilhamdu wàlmínà a ah, sheik abdulrahman al-sheik nípa dúpẹ́ fọ́lọ́run ọlọ́run ló lọ́pẹ́ òun ló ní ìrègún ní pé ah, àwọn dúpẹ́ fọ́lọ́run ṣẹlẹ̀ tó bá wà ní ìlànà alùsùnà wal jamaa kẹ́niyàn kọ́ mọ dúpẹ́ fọ́lọ́run ọba tí yẹn bá ń gbọ́ súnà yìí ìyẹn máa ń dúpẹ́ fọ́lọ́run ni pé a ah, mo dúpẹ́ fọ́lọ́run o tí ọlọ́run ní kí ọmọ yé mi náà torí pé kí ni ìranù ní ń bẹ nídìí bídà bídà láéláyé kò sí ẹ̀rí kankan lọ́dọ̀ wọn náà ni ọkàn tó bá jẹ́ oní súnà ọkàn rẹ̀ ọbalẹ̀ ṣẹ́rí wàláhì tí ẹ bá ti gbọ́ pé sin táwọn bá súnà sọ ni sẹ́rí wọn ni kódà tó bá tí ì máa ń táwọn ní tó tí ì máa ń tó fi tako ní dídí àlérí nǹkan tó ń ṣe kọkàn rẹ̀ ọkọ̀ balẹ̀ náà èsì súnà ní láǹṣe òyìntán òyìntán so kò kò sí nǹkan lọ́dọ̀ ní dídí àjú kí ni ju dàrúdàpọ̀ lọ dàrúdàpọ̀ ṣéèkì ní èèyàn dúpọ̀ àwọn dúpẹ́ lórí eléyìí wọn ni qala Allahu ta'ala ọlọ́ọ̀bá sọ́rọ̀ rẹ̀ ga sọ́bá ìpé laysal birru an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib walakinna al-birra man amana billahi wal-yawmi al-akhir olúwa ní kìkì ń ṣe orí oníkẹ́ dájú yín kọ ibi tó rùn ti ń yọ àti títí ń wọ̀ nǹkan tí ń jẹ́ orí òun náà ní kí n nígbàgbọ́ sí ọlọ́wọ̀n ọba àti ọjọ́ kẹyìn ọlọ́run wá ka ọ̀rọ̀ yẹn lédi pé ulaika alladhina sadaqu olúwa ní gbogbo àwọn tán nígbàgbọ́ yìí àwọn ni wọ́n gbà lódodo sọ áì fi máa amilu wọ́n gba tí wọ́n ń ṣe lódodo fi áàrẹ àyà tó wà níbi àyà yìí minal a'mali al-zahira níbi àwọn iṣẹ́ tó hàn àti tó pamọ́ wa shahidu fi kalamil arab qawluhum òun náà ni at-tasdiq òun náà tó ni al-amal al-haq yẹni pé kò sí dánpẹ̀ ní ìgbàgbọ́ tí ò ní kó iṣẹ́ sínú àti àníyàn sheikh ni àwọn larabawa òun ni hamalatun sadiqa faqad samma Allahu ta'ala al mukhalifa liman ja'a bi rasulullah sallallahu alaihi wọ́n ní hamalatun sadiqa táwọn lárúbá bá ń sọ̀rọ̀ wọ́n ní ìyẹn ni pé ìṣe ìyẹn ni pé hamalatun sadiqa nǹkan kan tí yàn ń gbé mọ́ra tí yàn ń ṣe tó ti òdodo wọ́n ní Ọlọ́run wa subhanahu wa ta'ala ó pe ìfẹ́nu alhawa al-mukhalif ìfẹ́nu tó bá ti yàtọ̀ sí tí ànábì mú wá Ọlọ́run sọ pé ìlà Ọlọ́run pè ní Ọlọ́run ọlọ́run ní ara'ayta man ittakhadha ilahahu hawa ẹni pé olúwa ní ọ̀rọ̀ àwọn tó ṣe pé tí wọ́n ń gbámú lọ́lọ́run ti ń sìn òun náà ní ìfẹ́nu rẹ̀ qala ba'd al-mufassirin wọ́n ní àwọn àfá tí wọ́n tú tíra àpá àwọn àpóní tafsir wọ́n ní la yahwa shay'an illa raqibahu wọ́n lè yòó nífẹ̀ẹ́ kankan àkọ́kọ́ jẹ́ pé ìyẹn ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan yẹn nù ìyẹn ni pé àwọn tó bá ní pé al-iman wípé kágbà lódò lásán ni tí ẹ bá sọ pé mọ́gbà ìmánì ti dúró náà nù wọ́n ní kọjọ́ nínú àyà Qur'an kọjọ́ nínú àdìsà náà bákan nínú èdè àwọn lárúbáwá gan kọjọ́ ní tí ẹ bá gbàgbọ́ ìyẹn máa ń ṣe nǹkan yẹn ni. قال ابن رجب رحمه الله ابن رجب الحنبلي عليه رحمة الله وني أما معنى الحديث ونشري إتما حديث تنكا àdísì wo ni onílẹ̀ yu'minu ahadukum hatta yakuna hawa'u taba'an lima ji'tu bihi wọ́n ni túnmọ̀ àdísì yìí wa huwa anna al-insan wọ́n ni ọmọ ènìyàn la yakunu mu'minan kamilal iman al-wajib èyí ò imani tó jẹ́ imani tó jẹ́ dandan tó pé hatta takunu ma hatta takuna mahabbatuhu afiko jẹ́ pé nte niyan bá ń fẹ́ tabi'atan lima jaa bihi rasul sallallahu alaihi wasallam yo ma bitalin ka tanabi bá ní ó ṣe ni min al awamir wan nawahi nto je tanabi pala ṣe ni àbí tanabi ni ẹ má ṣe mọ́ kò ní ṣe ghairi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fayajib ay fayuhibbu ma amara bihi ẹni tó bá jẹ́ mùmínì gidi yóò máa fẹ́ ntánà ìbá ní kó ṣe ọ̀yẹ́ kọ́ra ọmọ́nà ànìwò yóò kórìíra ntánà ìbá ní ọmọ ṣe máa tó bá gbọ́ kíní kan bó ṣe lè wù kó máa ṣe nǹkan yẹn tó bó ṣe lè wù kó tó tó bá ti gbọ́ pà nẹ́bí ní kíní yọ̀ dà yọ̀ pa nǹkan wọn tì irú ẹni yẹn ni mùmínì gidi sùkúrò kó máa في القرآن الإمام ابن رجب وني أروان القرآن وقد ورد في القرآن مثل هذا المعنى وان تجوي تمي او ان القرآن في غير موضع تي سايكا وذم سبحانه الله با ابو من كريا ان تو با كولرا ما احب الله nkan tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí tó ní ìwọ̀n láìkẹ́ tó hùn aw ma ahabba ma karihahu Allah abẹ́ tó bá ń fẹ́ràn nǹkan tí ọlọ́run ló wọ̀n fẹ́ ọlọ́run ní ìyẹn yẹ̀yẹ́ nírú ẹniyàn كما قال تعالى ولن ذلك بأنهم تبعوا ما أسقط الله قل وانا يسرا ويني وهي منافقي انتو بيولون بانو ناني ما هو توما تليكي توما بالو وفي نولا وفي وكارئوا رضوانه انتو لهم بالو وفي يقوى نيرا فأحبط أعماله قل وانا لي نيوشي سبب انتبو بوشي وان يوفي باجي falwajib sheikh ibn rajab wọ́n ni tó túláàsì ala kulli mu'minin fún gbogbo tó wábẹ́ jẹ́ mu'mini an yuhibba ma ahabba Allah kó ma fẹ́ràn tọ́lọ́n bá bá fẹ́ mahabbatan tujibu lahul ityanu bima awjaba alayhi minhu tó pé ìfẹ́ yẹn ni ó ma wá jẹ́ kó lè máa ṣe nǹkan tọ́lọ́n bá fẹ́ kó ṣe ìyẹn gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run débi pé ìtumọ̀ ọmọ fẹ́ràn ọlọ́run yẹn ni pé yóò tí ọ dé pé tọ́lọ́run bá fẹ́ lọ́mọ ṣe sẹ́gbẹ́ta bá níta ni ọ̀fẹ́ràn ọlọ́run kọ́ náwọ́ ọ̀sẹ́ni tí ó náwọ́ ta ló fẹ́ràn ọlọ́run kọ́ náwọ́ ọ̀sẹ́ni tí ò ní náwọ́ ń kálukú ló lèmi náà fẹ́ràn ọlọ́run àmọ́ ìfẹ́ yẹn ìgbà tí ó máa hàn òun náà ni ìgbà tí ọlọ́run bá pàṣẹ kí sì nǹkan báyìí wọ́n á wò pé á ìyìn sí àbí ọlọ́run ní máa ṣe kíní yìí bí wọ́n ní òun ó ṣe sùúrù ẹni yẹn kó gangan lẹni tí kò nífẹ̀ẹ́ ọlọ́run ń tara rẹ̀ jẹnu ń ti jẹ́ pínyàn fẹ́ràn ọlọ́run ní pínyàn ọmọ tẹ̀lé wọ́n ní fa inna dhatal mahabba wọ́n ní ti ń jẹ́ ìfẹ́ gangan hatta ata bima nudiba ilayhi minhu kana dhalika fadlan ẹni pé kọ́dà ń taba ní pé akàn láìpì kíní yìí ẹni yẹn ọmọ ṣe náà ni kọ́dà tí nǹkan yẹn bá ṣe ọ̀ràn yàn yóò sì máa ṣe wà á ń yẹ́kọ́ra mẹ́yẹ́kọ́ra Allahu karahatan tujibu lahu wọ́n lẹ́yìn náà ẹni yẹn yóò wá máa wá kórìíra ń tọ́lọ́run bábá lóhun ọ̀fẹ́ ìfẹ́ yẹn ìkórìíra ń lójú kọ́ máa wá fẹ́ tujibu lahu alkafu amma harama alayhi wà ní ṣe nǹkan tọ́lọ́run bá ní ọmọ ṣe máa fàyín zẹ́dẹ̀tìl karahiyya tí ìkórìíra yẹn bá wá lékún hata awjabatil kaf tó fi wá di pé padà káwọ́ a máa ń kẹrí àwọn lọ níbi nǹkan tọ́lọ an tọ́ yọwọ́ ka dárka fọ́dàn irú ènìyàn ọlọ́mọ ṣe lè rí fún nítorí pé tó ti gbọ́ pé ọlọ́wọ́ fẹ́ kíní yìí yóò so ọlá fún ẹni faman ahabba Allah wa rasulahu ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run tó fẹ́ràn òjíṣẹ́ mahabbatan sadiqatan min qalbihi tó pé ìfẹ́ yẹn sì jẹ́ ìfẹ́ òdodo láti inú ọkàn rẹ̀ awjaba dhalika lahu an yuhibba bi qalbihi ma yuhibbu Allah wa rasulahu ẹni náà máa fẹ́ràn nǹkan tó lọ́wọ́ bá fẹ́ nítorí jẹba fẹ́ bá fẹ́ wa yóò máa fẹ́ tí yọba yọ ọlọ́wọ́ ọba nínú wa yaskhatu man yaskhatu man yaskhatu Allah wa rasulahu yóò sì máa kólura tó bá lè jẹ́ ìbínú ọlọ́wọ́ ọba wa ya'mal bi jawarihi yọ máa wá fi oríkì rẹ̀ ṣiṣẹ́ bi muqtada hadha al-hubb wal-bughd nǹkan tí yọba fa ìfẹ́ ọlọ́run àbí tí yọba ka ìkólura tí ó bá ṣe nǹkan kan pẹ̀lú oríkèé rẹ̀ tí nǹkan yẹn takò tọ́lọ́wọ́n bá fẹ́ ó wá ṣe nǹkan kan nísìnyí tọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ bí án nìrìtà kaba bá dọ̀mọ́ yẹ kọ́ra wọ lọ́wọ́ wa rasúlù ó ṣe nǹkan tọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ wàtàrà kama yóò ṣíbù lọ́wọ́ wa rasúlù ó fi nǹkan tó yẹ ọlọ́run fẹ́ kalẹ̀ kó ṣe kò sí máa ojú bí i tí nǹkan yẹn sì di yàn wàlẹ̀ kódùrà tó àlẹ́ dalla dhalika ala naqsu mahabbati alwajiba yẹni kí ẹni yẹn kò nífẹ̀ẹ́ ọlọ́run nù ń tara rẹ̀ jẹ́ nu fa alayhi an yatuba min dhalik ó tú láti kí o ti túbá níbi irú nǹkan báyìí o wọ́n sọ pé tọ́lọ̀ ní kò ṣe o sì takú kò ní ṣe ń dín pààrẹ́ sì ká kò ṣe ni ó yẹ kí o túbá òfin ọjà wọn níbi irú nǹkan báyẹn wa yarji ila taqmil almahabbati alwajiba kẹ́nìyàn wá padà kọ́lọ̀ lè tó pé bóò ni imani mi ó sì pé bóò ni ìfẹ́ tí mo ní sọ́lọ́run ó sì pé alladhi iya rukunul ibada ìfẹ́ yẹn gẹ́gẹ́ sí ní orígun ìgbàgbọ́ orígun ìjọsìn idha kamulat tí ìfẹ́ yẹn bá pé fàjẹ̀mí ulma'asi gbogbo ẹ̀ṣẹ̀ bainana àtàǹṣàwù a máa wáyé an taqdimi hawa nafs tí yẹn bá ti gbé ìfẹ́nu ṣáájú aláàmọ̀ habbatullahi wa rasuli tí yẹn fẹ́ràn rẹ̀ ju ọlọ́run àti òjíṣẹ́ lọ ẹni tó bá jẹ pé ìfẹ́ inú rẹ̀ nísàmọ́ láìkì kó sáfẹ́ máa ṣe tí kèé wo pé kí lọ́lọ́run ní kì í ṣe kí lànẹ́bì ní ṣe ẹni yẹn yọ mọ̀ sẹ́lọ́run dáadáa tọ́lọ́run ròyìn àwọn ẹlẹ́bọ bìtìbá ilẹ̀ àwa ipò ìfẹ́ náà máa ń tẹ̀lé kí o fi máa wá dé ẹ̀ńdá àwọn ààyè tó pọ̀ nínú tíra ọlọ́run ọlọ́ni fàyín lámíẹ́sẹ̀ jí ibùlà ọlọ́ni tí wọ́n bá ti dá ọlọ́run wà nábì fa'lam annama yattabi'una ahwa'ahum kò sí tó kù ju ìfẹ́ ń lọ gbogbo ẹni tó bá fẹ́ nù láyé ọ̀nà táwọn èèyàn máa ń gbà nù òun náà ni ọ̀nà ìfẹ́ ẹnu tó ń kálukú gbọdọ̀ wúra rẹ̀ ìpé ṣìkè ṣe ẹ̀sìn ìfẹ́ ẹnu lòun ń ni wọ́n mẹ́ni adọ́l mimman ittaba'a hawahu bighayri huda min Allah kò sẹ́ni tó sọnù tí ó tó ẹni tí ń tẹ̀lé ìfẹ́ ẹnu tí ó tẹ̀lé tọlọ́run wọ́n ni ọ̀kàdálìkàl bídà bẹ́ẹ̀ náà ni àwọn àdádálẹ̀ tẹ rí wọn iná máa tánṣá òmìntà kòdímìl awá aláṣẹ́rẹ̀ ní tí ma ń fà ní kíyàn fẹ́ràn fẹ́nu ju òfin ọlọ́wọ́n bá lọ ẹni tó pé ìfẹ́nu ló sá pé kí ni kí ni ìkílẹ̀ fẹ́ sọ fún mi n tó wà nù rẹ̀ náà ni ó sì wọ̀lẹ̀ hádá nítorí eléyìí súnmíyà ahàlúhà ahàlùhàwà láti máa ń pe àwọn oníbídíà ní onífẹ̀ẹ́nú tó má ti pè ló ń fẹ́ẹ́nú ìtumọ̀ rẹ̀ ní pé oníbídíà nù òun náà máa ń wáyé láti fi kéṣe pé ìfẹ́ ló lè yàn bá ti tẹ̀síwájú ní mahabbatillahi ju ìfẹ́ ọlọ́run ọba lọ wà mahabbati ma yuhibbuhu àti ìfẹ́ nǹkan tọ́lọ́run ọba fẹ́ nítorí wájú pé ìfẹ́ inú rẹ̀ náà sáà ni irú ẹnìyẹn yóò lè máa ṣe lọ́run dáadáa wa kadhalika ubul bẹ́ẹ̀ni kí wọ́n fẹ́ràn àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan so alwajib fihi wọ́n ni tó jọ́ràn yẹn fún wa tó bá fẹ́ fẹ́ràn èèyàn an yakuna taba'an lima jaa bihi ar-rasul ìfẹ́ yẹn gbọ́dọ̀ máa tẹ̀lé ní tí ànábì mú wá ẹni pé kó jẹ́ pé nìyẹn ń ṣe nǹkan tánábì ń fẹ́ ìwọ náà wá ń fẹ́ràn rẹ̀ wa yajibu 'ala al-mu'min olùtúlá sì fẹ́ tó bá jẹ́ mu'mini mahabbata ma yuhibbu Allah mahabbatu ma yuhibbu Allah kọfẹ́ nǹkan tọ́lọ́ bá fẹ́ min malaika kó nífẹ̀ẹ́ sáwọn màláíkà war-rusul kó nífẹ̀ẹ́ sáwọn òjíṣẹ́ wọ̀lẹ́mbíyà kó nífẹ̀ẹ́ àwọn ànábì ọlọ́run wọ́n sì dìgín àwọn ẹni òdodo kó nífẹ̀ẹ́ wọn wọ́n ṣùwádá àwọn tọ́kùkù ṣẹ̀yìdì wọ́n salihin umuman àtàwọn ẹni rẹ̀ wọ́n fẹ́ràn wọn ní àpapọ̀ kì í sì pọ́mọ ní babalágbájá ẹni rẹ̀ ni wọ́n àìrọ́ umuman ni ولهذا كان من علامة وجوب حلاوة الإيمان wọ́n ní ìyẹn ni ó jẹ́ pé yóò mọ̀ fi hàn pé á ìyàn rí adùn ìgbàgbọ́ wọn ni an yuhibba al-mar'u la yuhibbahu illa lillah kí yọ máa fẹ́ràn yàn nítorí nǹkan kan jẹ́ pé nítorí ọlọ́run ẹ̀mí fẹ́ràn yàn ẹni tí bá ń fẹ́ràn yàn torí tọ́lọ́run ẹnìyẹn ni a ó ti rí adùn ìgbàgbọ́ wọ́n ní fatahrumu muwalatu a'da'illah wọ́n ní yóò máa di ìwọ̀ kí yọ ọmọ èèyàn lọ́rẹ̀ àwọn ọ̀tọ̀ ọlọ́run ẹni bá ti ń fẹ́ràn ọ̀tọ̀ ọlọ́run kẹni òun náà mọ̀ pé òun nífẹ̀ẹ́ ọlọ́run o gbogbo ẹni tí bá ń bẹ̀sìn ọlọ́run jẹ́ ti ń jẹ́ ọ̀tọ̀ ọlọ́run ìyẹn fẹ́ràn rẹ̀ ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ ọlọ́run lẹ́nu yàn èèyàn sọ pé sọ̀látìlì fàátì kan ó ju kíni lọ ó kùránì lọ aráàlọ́rin òun tó pè ní wàásí sọ́ọ̀rẹ́ ọlọ́run aráàlọ́rin àbí ọlọ́run àbí gbogbo yíwá ẹkẹ́ ìdíje sí pé ó tún wá sí wá sílẹ̀ yìí èyàn ní sọ̀látì fàtí ẹyọ kan ọmọ ilé oúnjẹ pàwọn ó ní sọ̀látì fàtí ẹyọ kan olójú kùránì olójú olójú ìrún lọ nítorí wá kí sọ̀látì fàtí ẹ̀kọ́ ló ní ládà ọgọ́rùn ládà ọgọ́rùn ó ní tó bá ìṣe kíni tó bá kírun wákàtí márùn ó ní ládà kan péré wákàtí kan àyílà wákàtí kan alásàrì wákàtí kan mọ́gárì wákàtí kan ìṣáì wákàtí kan so ẹwò tí gbogbo èyí sáwọn èèyàn gbé léyìn hùn so ẹ̀rí wọ́n tó ṣe nǹkan lé ọba òun náà ló ṣe kí ni wọ́n tó pè kọ́ wá sí wá sí tẹ́rí pé ará lọ ni tẹ́rí pé fẹ́ràn ẹ̀sìn ọlọ́run báyìí tẹ́rí pé fẹ́ràn ẹ̀sìn ọlọ́run so bí ilẹ̀ ó ti máa mà wípé àwọn èèyàn tán bá nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀nà tí yẹn ti máa mà nìyí ẹni tó bá kórìíra ọlọ́run tó pé ayé ayé náà lọ pàtàkì lójú wọn tẹ́tì mà náà aláwọ̀ tó lọ jí mẹ́wọ̀n náà tó ń kí káàbọ̀ ẹbà àwọn àbá àgbà ń lu yìí náà wọ́n tó ń kí bàbá bí àgbàlejò lálá lónìí alìmìsíkínù billah olóòbá alálejò Allahu Akbar ẹwọ ẹwòlú ẹwòlú akójẹ akójẹ ẹ̀yìn tí a tẹ́ jẹ́ yọ àwòfin ẹ̀ afún yí ní bẹ́ẹ̀lì wá 1000 kan 100,000 Allah orí owó inú àmọ́kànjọ́ mi lójú 100,000 wọ́n àrígiri ẹ̀rẹ́ e, náà ni ah wallahi alìsínú bí láà wallahi ah. wallahi ìlú iṣẹ́ tí wọ́n bá ń wo ìlú yìí ẹni tí ó bá mọ̀ yóò mọ̀ tọ́ra rẹ̀ jẹ́ yóò mọ̀ ó sì tán jẹ́ gbogbo àwọn afáwọn aláìníkan sí náà ni wọ́n ní sọ pé àyàfi o àfi tó bá jẹ́ onísúnnà nínú wọn nìkan náà ni abayé jẹ́ náà ni wọ́n abẹ̀sìn ọlọ́wọ́n bá jẹ́ náà ni wọ́n ṣé nìsín ẹ̀wọ̀ wọ́n lè gbé ọ̀rọ̀ wọn ní káwọn mọ́mọ́ kúnlẹ̀ mọ́ wọ́n lè gbé lọ jímọ̀ wọ́n lè gbé lẹ́nu rédíò àmọ́ wọn ò lè rí sọ pé nílùú ilẹ̀ tó máa ń yan obìnrin kọjí nílùú Ìlọrin west yóò jẹ chairmanu onírí ìhun sọ ẹwọ̀n ní rí sọ yí buhari tú nìsín ẹtù anẹ́bí ní lan yufliha qawmun wallaw amrahum imra'a anẹ́bí ní gbogbo àwùjọ tí bá ń gbé àṣẹ lóbìnrin lọ́wọ́ ẹni sí àṣeyọrí láyé ẹni sí oríire ẹni ní fọ̀kànbalẹ̀ tí wọ́n ní rí wà sí yóò sí nìsín o tún wá ní káwọn kúlẹ̀ mọ́ áá ah, ah, wọ́n mọ̀ sọ́ lé rédíò wọ́n mọ̀ sọ́ káàkiri ogun wà sí kò rí lè ṣe wà sí nìsíyìí sọ ẹ̀wọ̀n kan a ní ìfẹ́ ọlọ́run kéré lẹ́ni wọn tẹ́bá tán bá wọ alikimba alikimba tó fi kówó jẹ ni tán bá wé láwàní láwàní tó fi gbowó ni kò sí láwàní ẹ̀sìn kankan lérí wọn lérí wọn kò sí láwàní ẹ̀sìn kankan lérí wọn so òun náà ni pé ẹwọ wà ẹni tó bá ṣe pé nítorí tọlọ́run náà ni nǹkan rẹ̀ ti ń ṣe yóò mọ fẹ́ràn yẹn torí tọlọ́run yóò sì mọ kórìíra náà torí tọ́lọ́run àmọ́ àwàláì àwàláì tẹ bá rí mọ́tò tí ń lò báyìí káì ọ́ láìkẹ́ o tó ó ti dọ̀rẹ́ rẹ̀ náà tó bá ti gbogbo dẹ́wọ́ rẹ̀ wà á tọ́ lílá ẹni tó bá fún yẹn nìkan yóò fún yẹn nìkan torí tọ́lọ́run wà mẹ́nà á lílá tí ò bá ní fún rẹ̀ àyè ní fún ọ nítorí tọ́lọ́run náà ni anábìlẹ̀ tó bá ti rí báyìí fàkọ̀dé stekmelel iman ẹnìyẹn ni ẹnìyẹn ni iman rẹ̀ ṣe kíni ó ti pé nígbàgbọ́ wọn wà man kana hubbuhu ẹni tó bá ṣe pé ìfẹ́ rẹ̀ wà bughduhu àti ìkórira rẹ̀ wà ata'uhu àti ìfúnyàn ní nǹkan rẹ̀ wà man'uhu àti ìsọpé ìní fún ọ li hawa nafsihi nítorí ìfẹ́ ẹnu ni tí pé tẹ́bá tí bá ń báyàn já ẹni wọn fún lówó ni àbórípẹ́ ni ń yóò mọ̀ dínà owó fáwọn sẹ́rin tọ́pọ̀lọpọ̀ ń sọ alùsùnà lẹ́nu sí oníkẹ́ wọ́n tẹ́lẹ̀ ah ah ó tún ní ká mọ́ sàdúwà mọ́ láwọn ni ẹmọ́ sàdúwà má ṣe pẹ̀lú àwọn ni ẹmọ́ ṣẹ́ wọ́n tún ní òsàdúwà láwọn ni òsàdúwà àbà ní àwọn kẹta tó dé nìsí tán ní òsàdúwà àwọn rẹ̀ tani àwọn ọmọ oníwà ẹ̀hìn <laughs> àwọn náà ni tàló ní òsàdúwà wọ́n ní òsàdúwà tàló ní òsàdúwà wọ́n tó dá mọ́sàsàlátù mọ́ ní ẹmọ́sàsàlátù mọ́ wọ́n ní amọ́ ti sọ̀látù Fatima ẹ̀hẹ́n ike sọ̀látù Ibrahim yà nìkan náà ní ká máa ṣe wọ́n lóhun nìkan lànàbí ní ká máa ṣe wọ́n lóhun àwọn nìkan lànàbí kọ́ àwọn sọ ábé ẹ̀mọ̀ sọ báhùn bí ẹ̀rí báyìí wọ́n ní amọ́ ti sọ̀látù Fatima sọ̀látù Fatima ṣe pé ó sì ju Kùránì lọ wọ́n ní amọ́ mọ́ sọ̀látù Fatima tó ju òun lọ wọ́n tún ní amọ́ mọ́ ẹ̀mọ̀ sọ́bẹ̀ jáde so ìgbà ẹ̀hẹ́ ń kálukú ọmọ ibi tó ń kálukú lọ àmọ́kẹ́ á ní la ilaha tó ní a máa sàṣàlátù fà nábì má ha àṣàlátù fà nábì àwọn àmọ́ pé ah, wàlá àà ah, ilé rí fúlà ilé yóò kí a máa sàṣàlátù fà nábì má ẹ sọ ń tán bá wí gangan ẹni wọn wà lè wádìí pé sàṣàlátù fà ṣe ẹdú ẹdú àbá sàṣàlátù fà sànábì ló ṣe tí a ọ̀rọ̀ yanjú àmọ́ ní lọ́bẹ̀ wọn so tẹ́rí ń tán fi ń kórìíra ọ̀pọ̀lọpọ̀ alùsùn náà ni pé ọ̀nà ìjẹun gangan ń àwọn ah, tó ní wọ́n tó ní kò tó sí wòlímọ̀ wòlímọ̀ kò rárí alìfúlámi ẹ̀hẹ́ kò sí torí bẹ̀ẹ̀ náà ti ń ṣe kí ni ẹ̀tì ń gbòwó ó tí lò tó sí fi dáwù gbé àà ẹ̀tì lò tó sí fi dáwù kò sí atúbẹ́sàdúwà sílé kò sí onílé ní kó sàdúwà rẹ̀ fúnra rẹ̀ ọmọ tó ló kú sàdúwà fún ìyá rẹ̀ fún rẹ̀ àmì bàbá rẹ̀ kò sí gbogbo ẹ̀ tàbí kò bá sí ìhun bẹ́ẹ̀ nìsí ni àwọn kọlùkọ́ wọn lọ fírí rẹ̀ ni so àmọ́ tágẹ́tì ohun àmẹ́ ẹ̀ní mọ̀ ẹ̀ní tí bá rí bẹ́ẹ̀ ni a ní ẹni tó pé wà láì àwọn bàbá yẹn gẹ́mọ̀ polódo ni ọkùnrin wọn ní ìdílé mìsínú wọn mọ̀ wà láì wọn mọ̀ pé ẹ̀dá ẹni tí o lè pé kéwú dún lẹ́nu ẹ̀ ti wà ti wà ó sì tẹ́pẹ́ mọ̀ gbọ́ báyìí pé ọ̀rọ̀ ẹbọ aláwo lélẹ́ yìí ni wàláì súnmọ́bì láìlẹ̀ láìlẹ̀ etí ara mi mo fi gbọ́ báyìí mo fi etí ara mi gbọ́ báyìí tí ń sọ pé Ọ̀rúnmìlà àti ànábì wọ́n pàdé wájú Olódùmarè mo fi ọba tí ó pa mi tí ó bù mí tí ó jí mi tí ó pa tí ó jí fi búra ó ní Ọ̀rúnmìlà àti ànábì Muhammad wọ́n pàdé wájú Olódùmarè ó ní ìgbàtà náà bí wá ní ńlọlé ayé àwọn Ọ̀rúnmìlà wá ní wá ó lá náà bí gba kíní kan lọ́wọ́ Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà wá ní ńlọlé ayé mo fi Ọlọ́run bá tó dá mi búra ó ní Ọ̀rúnmìlà wá ní ńlọlé ayé ó nígbà tí ànẹ́lóhun lọlé ayé Ọ̀rúnmìlà wá sọ fún pé ń tọ́ ọgbà lọ́wọ́ mi ifá tọ́ ọgbà lọ́wọ́ mi rántí mi nínú tíra tiẹ̀ náà o ó ní ifá òun ní ń jẹ́ òun lọ́wọ́ di súrátùlì fàtíà ah. ẹ̀wọ̀n sí ara náà tí wọ́n gbọ́ wọ́n gbọ́ wọ́n gbọ́ o ó sì dàfà ńlá mọ́ wọn lọ́wọ́ ńlẹ̀ bóun náà lọ́wọ́ kẹrọ lé ojú màálù àṣírí owó ojú màálù ẹ̀dùn ọ̀ ní wọ́n yóò àwa tó wá jímọ̀ àyẹ̀kẹ̀wà ẹwò lú yìí ẹ̀yìn olóbe kọ́nà lé wẹ́yìn olóbe kọ́mà jòpọ̀ mójúmọ̀ lú ẹ̀ọ̀gùn owó kọ́mà jèèyàn gbogbo eré èèyàn tó ń gbé yọ ẹ̀kọ́nà lé bá pé àá pé wọ́n ló ní tí ọba jèèyàn kò lè jèèyàn o pé àwọn ní a wà láìtàlà ìgbógbọ́ ní tètè ọba jèèyàn ò lè jèèyàn mo tún gbọ́ báyìí tó ní pé tó bá fẹ́ lówó olóòkẹ́yìn tó lọ́n báyìí tó bá lóòtọ́ ìṣàpàdà dé pé ọlọ́run mo dé mo ti rówó tán ẹ̀dàkùn sí gbogbo àfáà yọ gbọ́n ni sí wọ́n gbọ́n ni wọ́n gbọ́ ta ló pè kalẹ̀ tó sọ fún rínú yí so ẹ̀ẹ́sẹ̀ rí bílù ìṣẹ̀ rínú o irọ́ látó kẹ̀kẹ́lẹ̀ náà ni ẹ̀ àfẹ́ tó wá fẹ́ sin lọ́hun ló sàgbákò wọn ẹ̀rọ wá fẹ́ sin ọlọ́run tó fẹ́ dúró sẹ́sìn ọlọ́run ó sì àgbákò wọn tó bá sàdọ̀ aláwọn ọmọ ni ẹ̀yẹn wá sàdọ̀ láríkọ́ nínú ọmọ bí wọn gbogbo nǹkan rọ́ sàmà àmì ẹ̀tọ́ bá rí tí ń sẹlọ́run yóò sì jọ rẹ̀ tí wọ́n tí bá ti ń lówó sòun náà ni pé sheikh ní pé ẹni tó bá rí báwọn ọ̀tọ̀ ọlọ́run nírú ẹni ọ̀hún tó yẹ pé tó bá fẹ́ fún yẹn ní nǹkan yóò fún yóò ní ìfún máa

tó yẹ kí n bá ní àǹfààní àbí tí n bá rí àǹfààní àti pé fóònù rẹ̀ tó bá gbé tí n bá rí nọ́mbà rẹ̀ bí ṣe sọ fún látó kẹ̀kẹ́ rẹ̀ ni pé sí islam lélẹ́yìí tó ń ṣe yìí bí ṣe sọ fún un ọ̀hún sọ báyìí pé Ọ̀rúnmìlà ń pàdé wájú ọlọ́run àtànẹ́bì sallallahu alaihi wasallam ọ̀hún sọ pé tó bá islam ló ń pèpè sí ẹwọ́ gbogbo èèyàn tí sì ń gbọ́ wallahi ìjọ kan ni mo dé èkó bá wọn ni mo wá dúró àwọn kan náà bá ń sọ pé ha alimiskin lánàá ó sọ pé ọlọ́run ọ̀dẹ́ nìkan kan ní ó lò sí àfẹni tí ó bá mọ̀nà tí ó fi táàpù owó jáde lára ara rẹ̀ ẹ̀wùn kẹbàrún wọ́n sì gbọ̀nà rẹ̀ gbólódodo mo wá sọ fún pé irọ́ ni ó lò lò sí ń bẹ́nu mọ̀lẹ́bí tiẹ̀ náà ṣé kò lè sọ fún ni a sì mọ́ máa ẹgbẹ́ àwọn àbúrò rẹ̀ tí ajọ jẹ́ classmate ń bẹ́nu wa ajọ jẹ́ classmate ní dàrú ni o ṣe táàpù ni àá ah, ó sì tábòwó fún tẹ́kẹ̀mọ́ kínkín ra sọ́kọ́ra mọ́ báwọn ni sọ ọlọ́run kó mọ́já sànú fún yàn òun náà ni pé ntí wẹ̀nẹ̀ ntí mo fẹ́ lò wọ́n ni pé fatajibu tawbatu min dhalik wallahi ọ̀rọ̀ yẹn ni kí o túbá níbi gbogbo àwọn rúwà báyìí kí yóò túbá kí yóò já ọkọ̀ ń bẹ́ẹ̀ kí yóò bá lè kánú ọlọ́run ọba so gbogbo kókó ntàbí ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ nu wallahi kìí ṣe pé láti pé láti fi tú àṣírí àbí láti fi yẹ̀yẹ́ àbí láti fi bú tí tí ò bá sọ jáde báyìí gbọ́dọ̀ sọ ò so pé yíò tó yẹ kó lè sọrú ilé iná à èyàn fẹ́ sí orí ibú nù yẹ kó lè ọyẹ kọ́rọ̀ rẹ̀ lè débi ilé iná à dédé tí ń sọ jáde ní ti wí gangan náà ni kó tìbí tí ń sọ̀hún ọkọ̀lọ́kọ́ mọ́ sàánú fún yàn ẹ wá wo àfáwọlọ́wọ́ àyàgbá kò báyìí tó tó rú ilé yìí lásìkò yìí èmi ò tí rí o so òun ní sí ń jáfa gbà nílọrin ní ìsìn ẹ́ ah wàláhì ọ̀yẹ́ kí lọrin kókókókókó sún kí lọrin gangan sún ẹ̀ kọ́tàkàkà kí lọrin ó ronú ẹ̀yìn tẹ́ ń jẹ́ lọrin àwọn gangan náà ń jẹ́ lọrin ọ̀yẹ́ kẹ́ sùn kẹ́tàkàkà kẹwàá ronú pé sí lọrin lélẹ́yìí so kọ́lọ̀kọ́ mọ́ṣá sànú fún wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa atubu ilayk wọ́n bẹ̀rẹ̀ ní assalamu alaikum wa please please sir what prophet said about the person that did, that did not join the refuse to pray with others ìrun kíkí ní ìrun jama tó bá ṣe pé ẹni tí wọ́n fẹ́ kírun lẹ́yìn rẹ̀ kò ní láìfí kankan lára tẹniyàn márùn kí bákanáà tí kẹrà dó lẹ́nu rẹ̀ so bákanáà tí mọ́sálásí kọjú bí sẹ́yọ kọ́ kọjú sí sórí ẹniyàn tí ó wá kírun pẹ̀lú wọn ẹniyàn kò ní nírun yẹni pé irun rẹ̀ ti ń kí nílé òun kò nírun àbí tí bálọ̀ lè ń kí ní tí ò kí ní jàmá sórí ẹniyàn ń ṣe ẹ̀ṣẹ̀ láńlá àmọ́ tó bá jẹ́ pé bóyá ẹni tí ń kírun yẹn ní pọ́blẹ́mù ọ̀kan àbí kejì tó pé yóò jẹ́ ìdínà fún yẹn láti kírun lẹ́yìn ọ̀rọ̀ ẹnìyẹn kò sí tó burú mi tẹ́nìyẹn ń ṣe àbí kó jẹ́ pé mọ́sálásí gangan kíbla rẹ̀ ní pọ́blẹ́mù kò sí tó burú mi kẹ́nìyàn kó dàrún rẹ̀ kí tí ò bá láǹfààní àti lọ sí ibi tí wọ́n ti kọjú sí kíbla gangan bẹ́ẹ̀ so kó kàn jẹ́ pé pẹ̀lú ìfẹ́ nú gẹ̀ẹ́ni kírun ní èmi ò ní kíjàmá so ìrẹ̀lẹ̀ yìí aburú láńlá ni wallahu a'lam náà. wọ́n bẹ̀rẹ̀ ní. You said the meals performed for woman is not good but what about the woman who has body odor and why is not good. tó bá ní body odor náà tán kò ní máa ló jáde àǹtá nàbì sọ nìyẹn ànábì sallallahu alaihi wasallam ó ní pé obìnrin yóò tó bá lè ń lo pẹ̀fíìmù jáde anábì ni onízìnà obìnrin ni tó bá ní bọ́dí odò kọ́ máa wẹ̀ lọ́pọ̀lọpọ̀ gba so wọ́n mọ̀ wọ́n àlọ́ náà kọ́ máa sinra náà tó fẹ́ sọ náà nìyẹn kọ́ máa sinra ṣé bí tó bọ́dí odò náà ni kí tó bá ti sìn tó bá ti yá tó wọ́n mọ̀ wọ́n àlọ́.